ńlọrọ abẹ́rẹ́ máa ń wù àbí bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ yọba pé aha gbólóhùn làkọ́lé ẹ̀dùwáyé oṣù kò lè rí oṣù làwàdà oṣù kò ní ẹ̀ ọ̀rọ̀ gidi ni o àti pé ọlọ́run kọ́ ọba tó tóbi lọ́lọ́ ọba tí ń bá wa sọ gbogbo ọ̀rọ̀ ni kì í sọ̀rọ̀ ìwé ọlọ́run bẹ̀rẹ̀ sí lọ́n bá wa sọ ẹ̀dá fún un tí bàtà náà wà á lẹ̀ dá àtẹ̀lẹ́dà tẹ̀lé ọlọ́run kọ́ wa máa fún wa tẹ̀lé tọ́lọ̀ fẹ́ bá sọ̀rọ̀ tọ́lọ̀ bá fẹ́ wà èyí àbàdà dáwà sí ọ̀rọ̀ lọ sórí àmì wa. àwọn tí wọ́n ti jẹ́ kátẹ́rọ̀ àdúgbò síbẹ̀ rọ̀ gbégbé àwọn tí kò kátẹ́rọ̀ wọ́n bẹ̀rẹ̀ nìkan bá ti rí kẹ́nìkan bá jẹ̀ bá wọn kiri kan títí kó gbè níjà o. yá òtítí pàṣínálítì àwọn ẹ̀ pàṣínálítì náà wá dáa òun náà wá dáa báwa ń jẹ náà tájọ da gbogbo tájọ mú gbogbo tájọ kó lábẹ́ gidi tájọ dámọ̀ràn ìjọ tí òní sílọ rẹ tó bí ìrìn ọwọ́ wa ìjọ tí òní sílọ tó anáda bí ìrìn ọwọ́ òtí wa ti pàṣẹ náà gidi ẹ wò bá nǹkan kẹrọ ti jà yìí subhanahu wa tájọ bí sùn pàdé wa kọ kó làwọn bá ti ṣe ọ àlọ jẹ tí tọ́lú ìsàwádà tó ní bàbá rẹ̀ wákàtí bẹ́ẹ̀ pa lórí òkè torí gbogbo ọ̀rọ̀ tí ọba tó àti ọba tọ́lọ̀ tí wọ́n ọ̀rọ̀ owó ni owó sì ní fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ jáde. sọ́lọ̀ ọ̀bẹ ìgbẹ́lá ìjẹ́ ní ọmọ abá àti pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ kàlà kàlà. ọlọ́ni pàápàá wọlé akọ́ni àtẹ̀yìn náà mú sàkíkí dáa pàápàá ti fún àtẹ̀yìn mú sàkíkí. àtẹ̀yìnà ìlúmọ̀tò ìbẹ̀lẹ̀ àti kọ́lẹ́bíà ìmọ̀nà àtẹ̀yìnà àtẹ̀yìnà ìmọ̀nà àtẹ̀yìnà. النبي موسى عليه الصلاة والسلام هنا لابن عمران أفضل أنبياء بني إسرائيل موسى بن عمران أفضل أنبياء بني إسرائيل كما عمران لأن الدنيا جلوس إنه عندك ولا تسمع مصري فإن بعيد ورانا لكم بين القرآن الذي تبقى دورة الإنسان كلا فيفرد وتفوت وتفوت جزء kéèyàn fẹ́ sọ̀rọ̀ ìtànẹ́bì kan o fẹ́ sọ̀rọ̀ ẹ̀kọ́ báyìí náà sí musa yìí kódà tọ́lọ́ bá tó wá fẹ́ sọ tí bá ń tọ́ta àwọn àtẹ́lẹ̀ kan tí ọba sọ sí musa báyìí yóò tún wá pọ̀ láti lè gbà sọ̀rọ̀ ó kò lọ́rọ̀ tàbẹ́ ìsọ̀rọ̀ tàbẹ́ lọ́mọ sọ lọ́rọ̀ tó kún ni. àti àyèmọ́jẹ́ ọ̀nà tọ́lọ́wọ̀n ní sọ̀rọ̀ àwọn àtẹ́lẹ̀ míì lẹ́gbẹ́ ọ̀rọ̀ mọ́ta ìyọlọ́wọ́ ẹ̀yẹ́ lọ́sọ̀rọ̀. èèyàn pàtàkì ńlá ni àlejò àmọ́ta lè bẹ̀rẹ̀ torí pé ó sì tún bá àwọn èèyàn lò láwọn èèyàn tó lágbára ebi ti tọ̀ rẹ̀ pẹ̀lú kọ̀ọ̀rún ọ̀pamọ́ bí ti hàmánà ti ti pamọ́ bí ti ti ràrúnà bí ti pamọ́ ẹbí ẹ̀kọ́ ni àwọn èèyàn tó lé tó lé náà ní àlejò àmọ́ta lè bẹ̀rẹ̀ náà lè ọlọ́run wa láti fún ní síra kí ló ló kọ síra tọ́lá fún musa rẹ̀ tẹ́lẹ̀ nàám nàám nàám nàám ẹ sọ̀rọ̀ kí ló ló kọ síra tọ́lá fún ànábì musa rẹ̀ tẹ́lẹ̀ kí wàá lórí tuntun yìí rẹ̀ nàám nàám nàám kí ni jẹ́ tàn ẹ̀ ẹ̀ lè fi àtàwọ̀rọ̀ kí lórí àhà ṣé gbogbo àyè làwọn ní orúkọ tí ọlọ́run tí làwọn ọlọ́run wà nínú ìgbà yìí tá a kọ́ ní primary school tá a kọ́ ní secondary school tá a ọ̀rẹ́ àdá tá o àbí ẹ̀kọ́ ni èdè àmúyíṣà zàbúrò ọ̀dà ọ̀dà àlòkòrò àdìgbò sẹ́ńtà sọ̀nàmọ́ àríwọ̀sán àríwọ̀sán bẹ́ẹ̀ tí wọ́n á mọ̀ mọ́ báyìí. lágbègbè ọ̀hún náà tá a bá ti béèrè ẹ máa dá wa lóhùn àkọ́kọ́ àpẹẹrẹ pẹ́ ìfẹ́ ní tẹ̀sí yìí àmọ́ pẹ́ sùn lọ ẹ mọ rántí àwọn ìyàwó yìí wọ́n ti dáná lé ẹ sì mọ rántí àwọn pẹ́pẹ́ àgbàjá ah, ti wọ́wọ́ ọkàn yín gbé nínú mọ́tì níta sì ké lọ́wọ́ aláàbò máa béèrè gbogbo òfin ní sùn àtijọ́ ọmọ ìgbé àjọ àjọ tẹ̀sí yìí máa gbé àfàwọn máa kàtẹ sí ìlú ẹ̀yìn lò nígbò sí ẹkàn rẹ yúwa yìí ọkàn yìí kó ti owó kẹtẹ nìkan ká lọ kàn yìí lọ rárá kílà kórúkọ sí àtọwọ fún ẹni mọta àtàwọ náà ẹwà tẹ sí rí báyìí lẹ́yìn táwọn ọ̀sán lọ́wọ́ fún wọn ẹ sọfẹ o iná hàdá làbí sọfẹ ìfúlà sọfẹ ìfọwọ́ ní ma wà mú sàá tó yé àmì ọlọ́run fún ní sọ̀rọ̀ ó sì tún fún ní sọ́fẹ̀ bí wọ́n béèrè àná ibi kìíní mẹ́nu sọ́fẹ̀ sọ sọ tó sọ́fẹ̀ kò bẹ tàwọn àná ti kíní o wà ọlọ́run láti fún ní kíra nínú àwọn àlejò ọlọ́run fún kíra náà ní ìrìnàjò àlejò àwọn ọ̀tá àlejò ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀. Kita kọ̀kọ́ gba wájú ẹ̀ wọn náà ti àtẹ́jọ́ Ibrahim alayhi salatu wa salam táwọn Dia ini lẹ́yìn rẹ̀ báyìí kíra òní ni gbòógì ọlọ́run sọ̀kalẹ̀ tọ́kọ́kọ́ sọ̀kalẹ̀ báwọn náà náà pèlè ìtàwọ́. kọ́lá sọ pé lẹ́yìn rẹ̀ yóò Abu jí àgbéwò lẹ́yìn زبور داود عليه السلام تربة نبوة داود عليه السلام وقال على نبي وعيسى عليه السلام خلاص بين قوم أتوا مصدر الإنجيل لا إنجيل القرآن قد يعبده مهيمن عليه ولم هو مهيمنا عليه أيواري إن القرآن يقول أيواري àwọn sọ àwọn sọ kí wọn gbèsè kúrò lọ́dọ̀ wọn àbí àtàwọn ọmọ akéwì májè mú láìláì òòjì ìtàlẹ àwọn ni májè mú sí láìláì nítorí pé ìyàtọ̀ ní ìdínà ní pẹ́ láàrin àtẹ́tẹ́ fún tàbí àyíká ìdí kékeré. tọ́ àwọn tí wọ́n ti ní àwọn gba síra lọ́dọ̀ àtẹ́tẹ́ fún tàbí tó ń pèrè àwọn ọlọ́mọlẹ́yìn lè fi lórúkọ tí wọ́n. àyè jẹ̀wọ́ òwò tó dé báyìí ọkàn yóò tún tó ti yọ. tó àlìyẹ̀wò wọn làwọn ọmọlẹ́yìn àwọn tó ń kó làwọn ọmọlẹ́yìn àti ìwà múta àlejò sọ̀rọ̀. ọlọ́run wa láti fún dáwọ́ àti fún múta síra ìdí àdáwọ́ wọ́n kọ́ fẹ́yìn náà ní báyìí ní ìgbẹ́rún tó lé ọlọ́ni àwa fi ilẹ̀ fóun nìkan ló ti tẹ̀ àtúwá fi àwọn àtúfi àwọn òbí tẹ́tẹ̀ lé ìpapọ̀ ọjà lẹ́gbàá mọ́tàrí lẹ́yìn àti ìmúta àwọn ìlú tẹ́lẹ̀ òbí kí ni o àwọn tẹ́lẹ̀ òbí wà. àwọn ìpè ọlọ́ọ̀ni àfi àwọn òbí tẹ́tẹ̀ àti sọ́kùn wáyé pé òbí tẹ́tọ́ wá sáà rà dà lẹ́yìn àti ìlú àkúntà sáà anabi wa Isa alayhi salam kila pe òtítẹ́ ni o òtítẹ́ tó wá tààràtà lẹ́yìn anabi wa Musa tààrí wa anabi wa Isa alayhi salam ṣùgbọ́n àwọn anabi tó kọ wa àwọn anabi tó kọ wọn wà láàrin wọn o tó ka anabi ní ìparí báyà ní kakọ ìlànà ìsàlàyé fún wa alamtara ìlànà ìmàlàjì ní ìparí. وقيل من بعد موسى إذ قالوا لنبي اتقوا بعد لنا ملكا نقاتل من بعد موسى لي نبي موسى إذ قال لك الله torí pé láyé ìgbà yẹn náà lọ́rọ̀ jà lóṣù wá ọlọ́sùn pàtàkì jà lóṣù lálọ́pàá jà lóṣù dàrú àlejò lọ́sùn. ọlọ́dún ọkọ̀ fáyínà ní ọkọ̀ fáyínà ní báyìí ní ìrúró lónìí àwa fi àwọn òṣìṣẹ́ àtọ̀fìtẹ̀lé anẹ́bíwá mọ́ta rí ìfẹ́ nínú àwọn òṣìṣẹ́ náà ní ìwà ìgbà nínú ọ̀nà ní ìwà Muhammad sallallahu alayhi لأن التابع يأتي من قبل المقبول sẹ́rí báyìí ọlọ́run ní àfi àwọn òbí tẹ́tẹ̀ ní ìpapọ̀ títí ní òun ní Musa nítorí pé ẹni tí bọ̀ wá tó fẹ́ tẹ̀lé yàn ń ṣe ni yóò dojú yóò fojú kí ìpapọ̀ ẹni tó ń tẹ̀lé ẹbí ẹ̀kọ́ ni torí pé kí wọ́n bá fẹ́ wọnú ilé kan kí lọ́ọ́ ní papọ̀ síbòmí ọkọ̀ papọ̀ sílé mi ọbẹ̀ wọn lè kàn kí ló ti àtú láti ní kọ́ ọkọ̀ ìpapọ̀ sí àtọ́ ọba ìfi lé tọ́ ọbẹ̀ ìfi dojúkọ àwọn èèyàn kan tó wọ́n ti tẹ̀ ọkọ̀ yìí sí àwọn ọba yìí. ìrẹ̀lì tí ń bọ̀ lẹ́yìn ni ọmọ arí papọ̀ tiẹ̀ gẹ́gẹ́ bí wọn náà ti rí papọ̀ ti bẹ wájú tiẹ̀ náà. ọlọ́run sọ pé tó máa kọ fáìlà kọ fáìlà àlùkọ́fà kí ni wọ́n pè bẹ́ẹ̀ ìpapọ̀. lọ sọ fún wa pé bí wọ́n tẹ́lẹ̀ pàpọ̀ nìkan làwọn náà ti tẹ̀lé bí náà ti kí o pàpọ̀ nìkan wọ́n sì máa sọ pé ẹyí fáadà ẹyí fáadà tàbí tàbí fi hàn náà ti pé ẹyí fáadà ẹ̀ máa yẹ kọ́rọ́ ẹ̀ ọ̀bá àdá ẹyí sọ fáadà ẹnu rẹ̀ ẹ̀ máa kúrò níbi máa yẹ kọ́rọ́ ẹ̀ ń tí ó máa kà gbogbo ọ̀bá àdá ìpàkọ́ rẹ̀ orí ẹnu yìí ó lé pọ̀ tọ́ba fẹ́mi ẹ̀ sọ̀sọ́kùsọ ọkà ní káwọn kan dè ní ọba tí gbajúlù ọ̀ tàbí látẹ̀yìn ó fi gbé gbárùn fún ọgbà dá kí ló lọ tẹ̀lẹ̀ òun náà ni ẹ mú wọn gbá ní ọkọ ní subhanallah sọ̀rọ̀ pé tí wọ́n bá gbá yìí létí gbà mí ìyẹn bẹ́ẹ̀ lè má mọ̀ bí gbá yìí ní ọ̀pọ̀ ìtòrò jìjì ni wọ́n bá kó fún yàn kó sábà yìí ojú ọjà rẹ̀ gbogbo ohun tó fẹ́ kàn fún ẹ̀fẹ́rẹ́ òun ó ti fi owó ọ̀dọ́ lọ ẹ̀dẹ́gbẹ́ rẹ̀ kápẹ́lì kan lọ́ba ti kò tà ní ìsìn òní sùn. tọ́ ọlọ́la fi àwọn òdì tẹ́tẹ̀ dé pàkọ́ ti ànẹ́bíwá mọ́sá àdéhùn sọ́dọ̀ tó ṣẹlẹ̀. nínú àwọn tàwa ti bẹ́ẹ̀ ni pé wọ́n á ta ìnáàrin sábọ́nà máríyá wà nígbà yìí náà. àwa fún anabi wa Isa aleyhi salatu salam àfọwọ́n náà ní àlùbáyìí náà àwọn àlàyé ọ̀rọ̀ àlàyé ọ̀rọ̀ àtúbẹ̀ àtúnfún ní àwọn ẹ̀rí torí bàjínà àfilẹ̀ àlùbàjínà àfilẹ̀ àlùbàjínà ó tún wáyé pé àwọn ẹ̀rí tó pọ̀. ọlọ́la fún ànábì wa ní Ìsá àlẹ́sẹ̀dá. ọjọ́ sífàtún lè mọ̀ òṣòfin màlúfin. bàyìí náà yẹn ọjọ́ ìròyìn fún tá a ròyìn tá a ti parí ń bẹ̀ wọ̀dàkọ̀dí ìrù ìǹtọ́pamọ́sí abẹ́rẹ́ òun náà ni àlè áàyè mẹ́jọ àwọn ní àwọn àmì tó kojú hàn tó jẹ́ àbújá ìrọ̀ àwọn àwọn ẹ̀rí tó múnádóko tó lè fòkò jóná. tọ́ afọ́nàbí wa ayé sàlẹ̀ ìfọlọ́sọ̀tọ̀ nípa ìbẹ̀yìn náà ayé abọ́ ìrọ̀ àwọn ẹ̀rí tó kojú hàn dáadáa fi jàdá jàdá tẹ̀lẹ̀tẹ̀ yìí lórí máa ń tọ́ka kó tuntun ànábì ọlọ́run ti ọlọ́run padà wọ́n ti hàtìrì sáà láti a sì fún ní àwọn àlàyé ọ̀rọ̀ àwọn ẹ̀rí jẹ́ ní ìtótókojú àti ọmọ tọ́ka lórí pé ìsáàlà iṣẹ́ tọ́lọ́run náà ti tọ́ ni. wàhálà ìlú ayé àtàlà ìjìnlá àwọn àmì tó kojú hàn yìí tẹsimúlú àyà tó ṣẹlẹ̀ yíyá gbogbo àwọn àmì tọ́jọ́ tí òfin ẹ̀sìn sínú kàṣẹ̀rí àti alàjẹjà àbíhà gẹ́gẹ́ bí òfin ìlànà tọ́lọ́run fún ní ìgbà àlè ìtẹlẹ tó wọ àwọn àwọn yìí láti kó jẹ báyìí lẹsìn lọ ayé báyìí lẹsìn lọ ayé báyìí lẹsìn lọ lọ báyìí lẹsìn lọ ọrùn yín báyìí lẹsìn lẹsìn yín tó mú wáyé èdè tá a máa kó yìí rọ gbogbo bí wọn ti máa kó yìí rọ kì í jọra bákan náà wọlé ayé tó padà yìí yá alikọ̀ọ́nìyà àwọn àmì tó jẹ́ ti ìpè ìwà kọsílẹ̀ lọ́jọ́ ta yé yàn ọlọ́kùn ka ìṣìyà ìmọ̀ọ́ta gẹ́gẹ́ bí dídí àwọ̀ ọlọ́kùn wọ́n ẹ̀tọ́ dúró ní gbogbo yìí mímọ́ jáde nínú àwọn sàárè wọn bìtì nílá pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́ nínú ẹ̀ náà nínú rẹ̀ kọ́ ìbúra ọ̀pẹ̀lẹ̀ àti mọ́hàwẹ̀ lábàrọ̀ èèmà wọ lójú pápá àtẹnitẹ́tẹ̀ ìjẹlá rẹ̀ láti mú wọn lára dá nínú ẹ̀ náà. nínú ẹ̀kọ́ ìbáru kó fi máa yẹ kúrò náà wọ́n máa yẹ kí ẹ̀sùn náà fi kúrò yìí abẹ́ ẹ̀kọ́ ni kó sọ pé tọ́ jẹ́ ni ètò ọ̀sẹ́kù pamọ́ sílẹ̀ nìkan báyìí lálẹ́ bẹ́ẹ̀ni pẹ̀lú pé tó tún kọ̀ láwọ̀. mo rò pé ọlọ́run fún àníbi àyíká àti ìṣẹ̀lẹ̀ ìṣọ̀sọ́lá kàlà tọ́sí sọ́dà pé tọ́sí wá sọ́dí pé ẹni tọ́tọ̀ bá bí lọ́nà lè fún nírú ẹ̀ torí àti máa fi gbọ́dọ̀ àbàbẹ́ hàn tó bẹ́ẹ̀. tọ́sí wá sọ́dí olùgbà lágbà yìí náà. nta yìí fún ọjà yọ ọba tí ọjọ́ tí gbogbo ayé ọba tó lè lórí lè lè. tẹ́wájú sọ pé yín sá àbúrò ẹ̀rọ ọlọ́run oníṣẹ̀yanu àbí oníṣẹ̀yanu sóníṣẹ̀yanu àbí oníṣẹ̀yanu kìí sóhun nìkan là kọ́kọ́ ńtọ́lọ́ kọ́kọ́ má ti sọ tiẹ̀ ìbá wà níbi àtàwọn òṣìṣẹ́ wa níwájú rẹ̀ àlẹ́ ìṣọ̀rọ̀ ọlọ́run fún wọn ti Ibrahim tí wọ́n sọ sí nígbà tí mo tó kọ́ tí ìṣẹ̀yanu àlẹ́ ìṣọ̀rọ̀ àá tí ìwà tó níṣẹ̀yanu tó náà nàbí ọláìsọ̀ọ́lẹ̀ aleyhi sẹlẹ tọlọmọ yẹn kọ sí ọlọmọ àti pé ìgbéra fún yọ jáde lókè nígbà táwọn ènìyàn lè láwọn fẹ́. bẹ́ẹ̀ sì ni àwọn àyà ti ní ìgbẹ́ tó ti kọ́ lọ́wọ́ fún àwọn òṣìṣẹ́ yẹn láti fi dẹ́rù àwọn yẹn ọmọ ní orí sẹ́lẹ̀ bíi àyà ti ńlá tàkù yífà lọ́ fi dẹ́rù àwọn ìgbésẹ̀ bá pọ̀ tẹ́ ìbá gbàgbọ́ pẹ̀lú tó ti hàn yìí kékeré ìyá yóò ní ma ní wọn. ọlọ́run fáwọn yẹn sì fún mọ́tà tiẹ̀ bí òfin mọ́tà náà fún mọ́tà àmì mélòó lọ́lọ́run fún mọ́tà lọ́gbọ́dọ̀ fi wọn ọmọ lẹ́yìn sí á àjà àmì mẹ́ta lọ́wọ́ wọn lẹ́gbẹ̀ẹ́ wọn sáré yàtọ̀ sí àwọn afáwà tó ń hákùrọ̀ àdébí wọn a ní ìjẹ́ni tí ọkà mẹ́tẹ̀ẹ̀sì fún wa káfún ní bí àpèlélé ìní gba mojí méjèèjì ní wọn ní méjèèjì nígbà a ní ìdí ẹni tí ọkà ní mẹ́tẹ̀ẹ̀sán tọ́lọ̀ fún anábì wa mọ́tà lọ́sọ̀dọ̀ fún àwọn ọwọ́ dìde kí aha lónìí ṣe àbá ọ̀gá rẹ̀. ìbéèrè nìkan yóò ìbéèrè nìkan yóò ah, tó dáàbò parí kẹsìrì ìṣàlọ́. àmì mẹ́sàn-án tọ́lọ̀ fún anábì wa mọ́tà àdìsọ́lá padà lọ sọ́dọ̀ ìrọ̀nà àtàwọn èèyàn. bọ́lọ̀ ń sàpèrè ọlá fún yàtí ní musa ní àyàtí àní. aláàbò àní ní lẹ́lẹ̀. bọ́lọ̀ ti ti fáwọn àtẹ́lẹ̀ yẹn yẹn ó fún wọn ní ìjà tí wọ́n fi gbà wọ́n lódò kó ti tẹ̀ níwọ̀n àtẹ́lẹ̀ yẹn. tọ́ ẹ̀yin tá a lè tẹ̀lé àbọ̀ náà wọ́n ti sọ yìí ti muhammadu sọlá wàhálà àlè sọ kò sí sọ pé yẹn bàbá tán ẹ lọ sọba kàrán tá n ká lọ́wọ́ yìí ó ti pọ̀ jù Al-Qur'an al-Karim aa ah, al-mu'jizatu al-kubra al-qalila bẹ́ẹ̀ yà ló la ìkéde àbùkù ní kàdá yà kéde bá ń lò ní bẹ́ẹ̀ yẹn lẹ́yìn ọ̀lẹ́ mi kọ́ lóye irọ́ òlélẹ́ bàbá kura ni ìbàdí òsì ní kan kura ni lójú ayé àti ẹ̀jẹ̀ rẹ̀ ìrọ́. ọ̀dọ̀ ọlọ́run ti sọ̀tà rẹ̀ ọba ọ̀jọ̀gbọ́n tó máa gbé kàtà ìtọ̀ yẹ ibi tó yẹ lọ́lọ́run gbé sí àbùkù níkà ọbẹ̀ lẹ́yìn bóun làbùkù tó wá bá ọjọ́ bẹ́yìn náà àbàdàn tààràtà ìlà ẹ̀ àwọn atọ ẹ̀ má sọ nǹkan mi láwọn ìyá mi ìyá mi ní sáàtì tọ́lá yìí dé yóò fi kú láti fi sọ pé ẹni tọ́lọ́ ẹni báyìí lọ pa. àbí omi kékeré sáà tí ò ní tán àbí wàrà náà ò ní wàrà àbí ìtàkùn àwọn àbúrò rẹ rọrọ bí ọmọ ọgara ni ó pe a ah, ànábi tún ní ọmọ ha ò ní wàrà pé a ah, tí mo kó kò ṣe kéde fún ọmọ ìyá ànábi ọ àti tìpa ànábi kàkà pé máa mú kọ́pù wa kí n máa mú ọgbà èmi ẹ̀ máa ha fáwọn nígbà tó ha tó ní a ah, èmi ní ìlú alọ́dọ̀ àtẹ̀jọ́ rẹ̀ àlẹ́bí ni kò sẹ́ni kankan tó kú máa bì abèmí àti wọ àbí ẹ̀kọ́ ni oníbẹ̀ bẹ̀ àlẹ́bí bá ti jẹ́ náà mo mú dé pé sọ́nà máa yọ tó kú lẹ́nà abẹ́ntó ti bá àlẹ́bí kàti ẹ̀kú káàtó omi díẹ̀ lásán wọ́n bá ní arábìnrin mùsùlùmí kan ní títí pọn mi ó láti bí ìjẹta lọ́wọ́ ti wó mi lọ ẹ̀ ẹ̀ ló mi bí sẹ́yìn tọ́kalẹ̀ sí i wò ó sábà ní olùkọ́ ọ̀dọ́dọ̀ wa láàmú lọ́dọ̀ àti nígbà tàbí àwọn sábẹ́ mú mi ní wàá wà lóṣù wa ànábì wa sọ fún mi sórí bá àwọn mi rẹ o àbájẹ bí ó bẹ àti lómi bẹ lálẹ́ sọlọ mọ ọkọ àlejò wa rẹ àdúgbà tí yẹn fa ẹran gbódógbó ẹran kékeré agbódógbó yẹn náà táwọn sábẹ́ tí wọn ti gbẹ́ kótó ní Madina tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹka wò pé ẹran yìí rẹ ànábì mọ fẹ kó kó ọ̀rọ̀ ajé àtàwọn ará ilé rẹ ẹ̀wù bá mi ò ṣe túyáyá túyáyá subhanallah àwọn pé oúnjẹ ọbẹ̀ nígbà tí o fi jama ojú èèyàn ọ̀ràn mọ́mọ́ báyìí gbogbo yàtí yẹn bá rí ilé yìí èèyàn ò kẹ̀kẹ́ ra yìí yẹn bá fún yàn bílálà nítorí ẹ̀ pé ẹ̀ kọ́kọ́ tí ì bá ṣe àìmọ́ ẹ̀ tọ́kàn tí mo fi wá tí mo fi jẹ́ ya fún ọyẹ kí n mọ̀ ní ìdúró gbóúnjẹ yẹn láì lè lójú aláàbí anábì ti bẹ̀ lọ wọ́n ti jẹ́ kó tó sẹ́kù náà sábà máa wà nínú ara rẹ̀ àbánabi tó tiẹ̀ jẹ́ wọ́ náà fi wọ́n ló jẹ́ bánabi sọ́lá anábì ti jẹ́ ọmọ torí ọlọ́run fún ẹran lọ́rọ̀ sí ìwọ ń bẹ́ẹ̀ nù mí má jẹ́ anábì ti jẹ́ anábì ti bẹ̀ láyé sábà máa wà nínú ara rẹ̀ tó o fẹ́ sí àwọn kàkàkà tẹ́ ẹ máa rí ó jẹ́ nǹkan tó tóbi tó tóbi tó tóbi bẹ́yẹn lára anábì kan tẹ̀sí balára lẹ́wọ̀ Muhammad lọ́la pàwọ́. àwọn nǹkan wọ̀nyí ọlọ́run wà nínú àwọn ẹ̀yìn dá àlẹ́ ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n bí mo tọ́lọ̀ fún yìí nínú ìtọ́lọ̀ tó ṣe fún un òun náà ní láti polówó ló ti sọ̀rọ̀ látọmọ kékeré rẹ náà ló ń sọ̀rọ̀ àti pé bíbí tá a ti gan fúnra rẹ ibi ìyá rẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn aláìgbàgbọ́ òde ká gbádùn lé lórí táwa láàmú ọkùnrin ọkọ kan ènìyàn mọ ìgbé ha ló ti tọ́ lójoojú agbára ọlọ́mọ gbòòrò báyìí abẹ́rẹ́ sálọ́nà yà abẹ́ẹ̀kọ́ àlejò lọ́jọ́ sókè torí tí wọ́n wà máa bàbàrà tó fi gbé dípò ọlọ́run tàbí kó ọmọ ọlọ́run tàbí kó olùgbàlà tàbí kó olùwà kálí kò tọ́ bẹ́ẹ̀. tẹ́lẹ̀ ní sáàrí ìyá fún sáàrí bàbá fún làǹfààní ẹni sáàrí bàbá fún sáàrí ìyá fún wọn ta ló ní tọ̀ Hawa alẹ́ ìlọ̀sẹ̀lẹ̀ ìyàwó àkọ́kọ́ látara ta lọ́lọ́ọ̀dà àjà tẹ́lẹ̀ àti sọ́kẹ́ ìdíjáyé ẹ̀kọ́ kọ́kùnrin má tí ọ̀yẹ́ bá yà rẹ̀ bí wọ́n dá àwa ọ̀ látara àdàbàlẹ̀ òdì ìdè lọ́rọ̀ tí wọ́n náà sọ pé yàwó lọ́wọ́ fẹ́ sílé fọ́nà hàn rẹ̀ wọ́n ti dá wọn fọ́nà àwọn tí wọ́n ti kọ̀ ẹ̀lẹ́ lọ́ọ́ fẹ́ lóbi tí wọ́n tún dábí fọ́nà ẹ̀yẹn náà ọkọ̀ márùn ló lò kótó tí fọ́nà ọkọ̀ márùn ti dá ìyàwó tẹ́rí ti ta pàlíkìtù tẹ́ ń wò yìí òun àti broda Imran nínú fọ́nrán hàn broda Imran lọ́lọ́run ti ta ti ta pàlíkìtù góòlù ti lẹ́lẹ̀ nígbà tó fún wa fẹ́lẹ̀ tó fún fẹ́lẹ̀ tó fún fẹ́lẹ̀ tó fún fẹ́lẹ̀ ikọ̀ tí lára gbogbo náà wọ́n ti dà rárá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn tó sọ̀rọ̀ kan pé ọjọ́ tó ń gbé gbogbo adìyẹ pẹ̀lú ìmọ̀ mọ́níkàdúgbò ọkọ̀ ògbéjáka wà fẹ́ mi ọ̀gbéjáka tọ́ba tí a lè dábàá wò á mọ̀ pé ìmọ̀ tó lò. sínú ìmọ̀ mi ṣe wọ́n sọ ọjọ́ tó gbé gbogbo yẹn dé pẹ̀lú ìmáàmù wọn sí ìmáàmù ìwọ ìwọ wọn sọ̀rọ̀ rẹ ọ̀dà àtọ́ba ní wọ̀nyí. bàbá ìmáàmù jẹta ẹni ìlú àlòkù ló lo bàbá ìmáàmù jẹta bàbá ìmáàmù àná ó lò kú náà bàbá ìmáàmù jẹ tó tún wà lónìí báyà yóò tó yóò tó bóyá máa mọ̀ báyìí máa mẹ́fà méje ní olùdarí tàbí kò sẹ́yìn lẹ́yìn gbogbo tọ́ ẹ pé máa mọ̀ sí ẹ̀gbọ́n tọ́ sọ pé gbogbo dúkìá yóò fi ká torí pé kọ̀ wá sí àkàlà àtúnṣe ìwọ ni máa mọ̀ àdúgbò rẹ̀ àti pé kọ̀ yọjá kà tọ́ ọlọ́dẹ àwọ̀ alára náà dẹ̀ àlẹ́ ìgbẹ̀lẹ̀ nínú ọ̀sọ́lá tó ń ṣẹlẹ̀ tó ní ìgbà yanu ádámà gbàgbọ́ rẹ̀ kọ́ kò sí èsì yà sí bàbá kò lọ́ni ìdìgbà mọ́tàlá ẹ̀yìnsá ẹ̀yìnsá wọn ti ka mọ́tàlá ádámù kọ̀lákọ̀ọ́ mi ń tòrọ́ mi tó ń nàkọ́ ọ̀lẹ́rọ̀ tó ń sàrẹ̀. àpẹẹrẹ ádámù lọ́dọ̀ ọlọ́run ka mọ́tàlá àpẹẹrẹ ẹ̀yìnsá ẹ̀yìnsá lọ́dọ̀ ọlọ́run ka mọ́tàlá ádámù gẹ́gẹ́ bọ́lọ́ kọlákọ̀ọ́hù mi dùrọ̀ bẹ́ẹ̀ ọlọ́run dáadáa mà lára yìí tó ń sapá ọ̀dà làwọn ogun fáyà kúrún ọlọ́run náà kò yá dé yàn sílẹ̀ bákan náà ọ̀gá ni àwòrán máa kọ lé ìyá gẹ́gẹ́ bí ọlọ́run sọ fún malakudi bí láti sọ sọ bí malakudi bí sọ fún mariam nígbà tí sọ pé ìní àwọn olùdíje rahman ní ń kọjá tàbí ìyá kọ́lá ìnáwó àná rọ̀ṣọ́ wọn ní dálọ́jì ó ní mo ti fẹ́ yìí wọ́n lábẹ́ ẹ̀ sọ́ọ̀tì ní fẹ́ṣà wọ́n làbá kú tàbí ìyá ní ìsalájì. قال كذلك قال ربي هو علي حي بلغ تصوني أرى رسول يقول به والذي جعله آية للناس أتدري تنفعني وكان أمرا مقضيا ورتب عليه wọn wulẹ̀ wọn kú ìdílé yìí sún ọ̀rọ̀ ti parí àtìrí náà àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dábẹ́ náà àdáńtọ́ sáfà àtàkùn kan bẹ lọ́tọ̀ gbogbo àdán lọ́tọ̀ lẹ̀ ní àdán tó ní ọ̀rẹ́ ní sẹ́tọ́ wọn fẹ́ẹ́ fún un ìfẹ́ tó yàtọ̀ gbọ́dọ̀ wọn má gbà yàgbẹ́. tó wọn bá ti sùn gbọ́dọ̀ tó kọ́ ní yọkọ̀ nílé bẹ́ẹ̀ máa kọ́ ní gbogbo yẹn ẹ̀yẹ kánnakánná kò sì sọ̀nà ẹ̀yẹ kánnakánná ìsáàbà yé ẹ̀yẹ kánnakánná kò yé ṣùgbọ́n tí a ti ẹ̀yẹ kan bọ́ bí yí ẹ̀yẹ kalẹ̀ kíkẹ́ kánnakánná bá fà lórí ẹ̀ báyìí tó bá sórí rẹ̀ sábẹ́ ìdí tó ké lórí ẹ̀yẹ wọ́n ní pẹ̀lú àtọ̀lọ́ tí ẹ̀yẹ yẹn bá pa ẹ̀yẹ ọmọ rẹ̀ tó pa ẹ̀yẹ kánnakánná wà lórí kì í tàtà sí kí èso òògùn àdámanì níjọ̀dún. tẹ̀sí ẹ̀yọ kan ìlà wa nílà wa ní kíkà yọ gbàdúrà. tọ́lọ̀ ọba ìlẹ́sìn ọlọ́ba ti fún láǹfààní kó yí o ọlọ́run sì rìn fún ẹ̀lẹ́ lórí nínú sọ́rọ́ tó máa ti dàgbà yẹn tọ́lọ̀ sọ pé wọ́n yí wọ́n yí wọ́n tó yí mọ́tà lè yí láti ìgbà tó yẹ kó ń tí òkú pẹ̀lú yọ̀ǹda mi ọ̀tún bọ́lí wọlé akímáhà wọlé abọ́rọ́sọ fi yé mi ni ẹ̀ńtọ́jú lójú fáma ọ̀làjú ẹ̀ńtọ́jẹ́tẹ̀ oníkẹ́kẹ́ ọwọ́ ẹ̀sẹ̀ rẹ̀ ẹ̀sẹ̀ rẹ̀ kà fi yé mi ni pẹ̀lú yọ̀ǹda mi ọlọ́run ti sábà rẹ̀ subhanallah ẹnìkan wá sọ pé ẹ máa sọ fáwọn èèyàn kan ọmọ akọkọ àwọn èèyàn èèyàn lèèyàn jẹ́ àwọn ànábì ọlọ́run yẹn làwọn náà pẹ̀lú bí sáàlì ìdọ́là yóò sọ fún àyàn yóò fún wọn ní o pẹ̀lú bí wọ́n jẹ àti tí wọ́n pamọ́ sí wọn. àyà nù sọ́rọ́ pẹ̀lú bí ní ìyẹnjú yìí عالم الغيب فلا يظهر على غيبه أحدا إلا من ارتضى من رسول أن يلقى يرسل فنه سيدي فإنه يسلك من بين يديه ومن قلبه رصدا ọlọ́wọ́ sí yọ gbà wájú yọ gbẹ̀yìn kò ní kò ní mà tá yọ ìwé dé ìwé tọ́nà ọ̀bà ìdíkẹ́ lọ́ba tó kọ́ wa. ó fi yẹ wáyé pé èmi àtẹnìkọ̀ kan wa ànábì wa yín sàrè sẹ̀dá nínú tọ́nà tó kù tó tún jáde òun náà lè ní ìzáàlù lè máa yín lẹ́sẹ̀ lẹ́sẹ̀ sábà ọtọrọ pé kọ́ ọba ìdíkẹ́ ọlọ́sọ májídà kalẹ̀ nígbà tí àwọn ọmọlẹ́yìn rẹ̀ tọrọ pé lẹ́yìn ìta tọ́ba jẹ́ pé òdodo ọ̀rọ̀ lọ́ba bá wa sọ tó sì jáde pé báwa bẹ ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ kọ́ bá wa sọ dégùn kankan rẹ̀ lánàá òkè tó di ó fò síbẹ̀ táwọn débi ẹni pa àṣọ lọ́sọ́ ọmọ ìjọ lọ́kọ̀ wa. wọ́n ti ẹ̀bẹ́rẹ̀ ní hajj ẹ̀sẹ̀tẹ̀ ọ̀rọ̀ ń kọ́ka á là hàwlẹ̀ wàlà wọlé ẹ̀dá ọ̀kan aláìgbàgbọ́ bọ̀ wọ́n bọ̀ wọ́n tún bọ̀ jàmáà wọ́n lọ ọjà wọ́n lọ ra bọ́ọ̀bọ́ wọ́n tún dé fìlà kọ̀ọ̀dé ní apapa tẹ́lẹ̀kà rẹ̀ lágbára láti sọ tábìlì kalẹ̀ fún àlẹ́ sọ́mọ́. سبحان الله tẹ̀sẹ̀ yọ máa wo títóbi ẹlẹ́dàá látara bẹ́ẹ̀ dàgbà ti tóbi ẹ̀yin tá a lè ti dàdá mi níbẹ̀ lọ́dọ̀ yẹn ọlọ́run fún lágbára ẹgbẹ́ kó jí òkú fún yín ọlọ́run fún lágbára kó wò lójú pápá kó wọ àtọ́jẹ́tẹ̀ kọ́sọ̀tẹ̀ jẹ́nulé kọ́sọ̀tẹ̀ pamọ́. ó mú ẹyẹ kótó rẹ̀ láti pé kótó mú ẹyẹ ọmọ ẹyẹ bí èèpẹ̀ kó bí èèpẹ̀ mẹ́yẹ kó sọ pé jẹ́yẹ tó sì jẹ́yẹ pẹ̀lú àná ọlọ́run ọba ìdílé láti pè sáré. ìdá kò sí gbogbo tó tiẹ̀ típa yóò sì ká ẹ̀rí rẹ̀ ni ó jẹ́ ìmọ̀ fún yọ́ọ̀kà yín láyà pé ha ìyẹn ti lóye ìdá ìyá mi wọn sọ pé sọba tó tún dá ẹ̀ nìyẹn tọ́lágbára ti sọ tábìlì kalẹ̀. ẹ wò lérí àtọ́lọ́sọ wọn fi ra àwọn ẹ̀ tí wọ́n gbà sọ fún wọn tí wọ́n bá pọ̀ tí wọ́n bá gbà yíyá tí èmi jẹ́ nìkan rí lágbàáyé ní ìjọ tó wà tọrọ pé ọlọ́dọ̀ ọmọrún padà sí làlẹ́ ní àmà ní ẹ̀fẹ́ ìsẹ̀nà ti kún ládàá ẹ̀yìn àti ìwọlé ní wàhálà náà wà á yẹ Subhanallah. Ọlọ́run ti sọ̀kalẹ̀ torí báwọn ànábì ọlọ́run wọ́n ní ìpèsè tí wọ́n bá pe ọlọ́run ọba ìrìnsẹ̀ lọ́lọ́run ní ìpèsè. ọlọ́run wọ́n kọ́ fáyín abẹ́ ní sábẹ́nà mariam wa àtẹ́yìnáwòl wa àtẹ́yìnáwòl báyìí náà ọlọ́run ní abẹ́ ní sátẹ̀lé papọ̀ sí abẹ́ ní musa àwa fún ní àwọn àlàyé ọ̀rọ̀ ojoojúmọ́ dáadáa. ìwà sẹ́yìn kan òun náà ní sáfẹ́ fún mi àtúnṣe àwọn dáadáa ní ìfún ọ̀rìn sáà ọlọ́run láàrú lágbára àfúnilágbára tó nínú tá a tún ti mú olùwà ayẹyẹ náà òmìnira òṣèlú kúló aró lágbára afúnlọ́wọ́ pẹ̀lú rọ́ọ̀kùnrin kúló tani jẹ́ rọ́ọ̀kùnrin kúló malako ìbírí àdéhùn rẹ̀ àdéhùn sọ̀rọ̀ náà ìṣẹ̀lẹ̀ o fún àfọwà hasan bin sábì rọ́ọ̀dì allah ta'ala ẹ̀ òjò hàn. وروح القدس معه بون يا فاوى حسان بن ثابت في جدة النبي صلى الله عليه وسلم إن استفاد نعم ولا قول كيف لا جاء فاوى مريد تديوى akpẹtọ anabi ní alakọọlù èmi àwọn afáàná gbọ́dọ̀ gba fẹdẹ mi pé alakọọlù ẹ àwọn ẹni wo ẹgbẹ́ yìí kò yàn akọsílẹ̀ sínú tákàdá tí wọn ti ń rántẹ yìí. táwọn mùsùlùmí wò ni wọn bá kọ ọ̀rọ̀ burúkú pa ànábì wọn á fi kọrin wọn kọ ọ̀rọ̀ burúkú tí ọjà pa àtàlẹ tàbí ìlà tàbí wọn lóyún àwọn mùsùlùmí pé báwọn dókun ni wọn tẹ wọn yóò yó. ànábì sọ sọlá wọn yẹrẹ ìdáni wọn sábẹ òjò fún wọn wọn yẹ olùkọdọ sí máa ìwé ìlú jẹ pẹ̀lú pẹ̀lú àwọn ọlọ́pàá lágbára yọọ bàbá tọ sọnà fún wọn tìrantìran. sọlọ bọ àwọn àyẹ̀wò àyẹ̀wò àyẹ̀wò. ajẹ́ kí èmi àtẹ̀sọ̀ kan wá náà a máa máa dájú pé ẹgbẹ́ jẹ́ ọ̀rọ̀ pẹ̀lú kọ́dọ̀ níta ni o mọ̀lákùnrin rí ìtàwọn yẹn tó gbà ìpè ọlọ́run kan ló gbọ́n fúnlẹ̀ lọ́tọ̀ tọ́lọ̀ fi di mẹ́ta ní ọ̀kan lọ́wọ́ wọn wọ́n gbà wípé ọlọ́run kan bẹ bàbá ni wọ́n pè é wọ́n gbà pé ọlọ́run kan bàbá ni wọ́n sì gbà pé ọlọ́run kan jẹ́ ọmọ wọ́n sì wá gbà pé ọlọ́run kan jẹ́ èyí mímọ́ wọ́n wá ní mẹ́ta mẹ́ta yẹn tàbí wọ́n á ti gbogbo wọn papọ̀ tí wọ́n padà sí ìjọba wọn àti ṣíà gbé màtí wọn dá pọ̀ akéda kakéda aha ee ẹ máa ga o trinity aha mẹ́ta lọ́kàn lọ́mọdé àfonú o àtiwá lóko torí ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ torí tí ọ̀túnra wọn ló fi máa wéra wọn. fúnra ara rẹ lọ́gbà ìpè ọlọ́wọ́n ọba lọ́dá yín sá náà ló sì gbà kọ́lọ́ náà lọ́dá sí ìgbéga àti ìgbéga tó wá ní wọ́n ti jọjọ́ lọ́wọ́ ha yorùbá wọn ni kò ní jẹ́ ti bàbá tọmọ náà wọn là á lọ àbíjọ oníwà bẹ lára ẹyin ká sọlọ àbíjọ oníbẹ lára kẹrù ní ìsọlọ ọlọ́run ọba láti àkókò tó sínú tó ìsọlọ àtàwọn lẹ́yìn tó àwọn sọ àbí oṣù tààràtà oṣù tààrà sẹ́yìn ìfẹ́ bẹ́ẹ̀ kí a nà mẹjọ lọ nínú tá a fi jọra wa tó gbogbo àwọn anájọ lọ ká fẹyàwó ká sùn ká jẹ ká mu ká lọ sọ́jà ṣẹgbẹ́ wọn fi ròyìn àwọn àwọn sọ pé àlẹ́ sọ́dọ̀ mi sàn níbi tó bá jáde níbi má lè hàn sọ̀rọ̀ sí ìyá kò tó àìmọ̀ yẹn ṣe fílì àti wà kọ́ nínú sọ́dọ̀ tó lè tó kọ́ tó bá ànájọ wò lè ṣe jẹun tó rìn káàkiri ọjà. ọlọ́sí ròyìn pé ẹ̀ṣà àti ìyá rẹ̀ mọ́ríyàmọ́ ìpẹtọ ẹgbẹ Ọlọ́run bá ní wọn jẹ àmì èyí ti jẹ àbí ẹ̀kọ́ ní káánà yà kó láti kọ ẹ Ọlọ́run ni wọn jẹ Ọlọ́run ò ti jẹ Ọlọ́run yà wà láti wà tọmọ bàtà tọba tà bẹ yóò sá láti jọ sí ìjọba bàtà ẹsọ bí ìjọ Ọlọ́run kò sí àfijọ́ wíwọ̀ bá jẹ àfijọ́ ra tí wọ́n rọ́ lọ́nà. ọ̀gbọ́n tẹ̀ lé mọ́tò bẹ́ẹ̀ torí pé ibi tó bá jókòó ní ọ̀sọ̀ ọlọ́run náà ní ti ọ olúwa náà ní ti ọ pé kí n sọ fún ọ. níbo ni wọ́n ti rí ẹni tó ní kọ́ sọ olúwa ti hàn mí nígbà tí a ti ti àdúrà lọ o lè ṣe ìmọ̀ òbí hàn nígbà tí a ti àdúrà tẹ̀lé ní ayẹyẹ rẹ. ọlọ́run ayíyá dáa rẹ̀ ó kún láwọ́ ó sì rú lágbára بروح القدس pẹ̀lú ẹ̀mí mímọ́ táwọn àti mọ́lákò jìbìrì àyẹ̀sọ̀rọ̀ tó sílẹ̀. gẹ́gẹ́ bí ọlọ́run ọ̀pá ìlẹ́kọ̀ọ́lá kò sì sọ nípa rẹ̀ náà ní ayé yìí nínú sọ́ọ́ tó sọ́ọ̀fù kan yẹn nígbẹ́ yìí ọlọ́ni wà á yẹ́lẹ́ lábẹ́ ìyá á mú àyà yìí. وأصبحوا ظاهرين أبي أقول بس أنا من إنسان يقول أن الصفا يقول من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمن طائفة من بني إسرائيل وكفر طائفة وعيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين ọlọ́run ni a fún àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo lọ́wọ́ lórí àwọn tí wọ́n jẹ́ ọ̀tá lórí ọ̀tá wọn. àwọn olùgbàgbọ́ òdodo wà á fàáyó lọ́ọ̀ nìyí wọ́n wá wà lókè kan borí àwọn ọ̀tá báyìí. kò lápá kò lọ́wọ́ kò lọ́wọ́ ṣe fún wa nílò àyínsá àléhìí sọ̀dọ̀ tó tọ́ wọ́n ní àwọn olùmọ̀ àwọn àyàpá nípa malimuro adobi ruhil qudus nípa tẹ̀sán ní jẹ́ ruhil qudus àmọ́ tẹ̀ ní nímọ̀ yẹn tọ́lọ́ sọ pé wọ́n àyẹ̀rẹ̀ náà ó ruhil qudus. القول الأول àwọn kan sọ pé ọ̀rọ̀ àkọ́kọ́ nípa àrùn ìkúdù wọn ni wọn ni rúbọ̀ ìta ẹ̀mí ìtàkùnlára rẹ̀ lè ànà àwọn fẹ́ràn olùsí ìyá ọ̀dẹ́rọ̀ torí pé ẹ̀mí mímọ́ kan ni ẹ̀mí mímọ́ ọ̀nà àlọ́dẹ. Kàmá yìí pé ọlọ́run kan yìí pẹ̀lẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ní nípa rẹ̀ àti ẹ̀mí kan láti ọ̀dọ̀ wọn náà wà lókè bẹ́ẹ̀. tọ fàyẹkùnù máyà wà àyẹlẹ náà omi rọpẹ ìtumọ̀ pé àwa kúlọ pẹ̀lú ẹni mímọ́ ayé àyẹlẹ náà omi rọpẹ ọyìn bá ti pọ yọrọ akulọwọ pẹ̀lú pé akulẹni gbogbo ọkùnrin akulẹni tó mọ́ tí o sí ẹgbẹ́ kankan tí o sí lọsí kankan bẹ ẹbí tó ṣe pé torí ìdùnnú pẹ̀lú ọjọ́ àwọn ọ̀fẹ́ wọn rí wúrà tó fi ṣàbùkù níbi àwọn ọ̀rọ̀ nínú bá ìtumọ̀. روح القدس ọ̀rọ̀ yẹn ti dáná ní mọ́ọ́dá ti rọ́ ní ìkúrò alìkí ìjì àwọn kápá pé kíláà rẹ̀ gẹ́gẹ́ ní ìjì lẹ́yìn kí ìjì rẹ̀ wá sí ọ̀rọ̀ torí pé ìjì wá sí látọ̀dọ̀ ọ̀rọ̀ níbi sámà ní wọ̀lẹ̀ wá sí òsánmá rúbíà bẹ́ẹ̀ ni wá sí náà máa ń jẹ́ ẹ̀mí gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá jọ láàrin ọ̀gá jùlọ gẹ́gẹ́ bí sọ̀fà nẹ́bí sọ̀rọ̀ láàrin sọ́dọ̀ nínú sọ́dọ̀ tó ṣúrọ̀ ayẹ̀lẹ́ kẹ̀kẹ́ ní àdọ́ta. ولن وكذلك أوحينا إليك روحا من أمرنا بإلى سيرة اليوم قول النبي مئة ذكرى لا تدعوا القول الثاني وذلك تتعود ما صنف روح القلوب أن المراد بروح القلوب جبريل عليه الصلاة والسلام جبريل ونحن نقبل وكذلك كما في قوله تعالى يدبت رسول الله الله قل نزله روح القدس من ربك بالحق صفي يعني سوق قرآن صحيح هنا روح القدس يعني بما ó mú لا látọ̀dọ̀ rẹ̀ ìyẹn ìbílẹ̀ ó mú alátọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀ sọ̀kalẹ̀ wà pọ̀ pẹ̀lú òtítọ́. ọ̀pọ̀ anabi sọlọlá àdìsọlọm ó ti sọ fún hasana masari rọbì ọmọ ọmọdé ìwọ wa yẹbu ìmùsèké nígbà tí kú àwọn ẹlẹbọ ó wà sọlọ nígbà mọ ọmọ ayélujára kó bẹ rọbì ìkọlù ọlọmọ àdìkú lọ́wọ́ pẹ̀lú rọbì ìkọlù sẹni mímá ayé ìrírí wàhálà àfàkìọ ìnáwó ilé ìdíje dáná àti àjù iná ọ̀rẹ́ ẹ̀ka ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni pé èmi tọ́lọ̀ fún yín ká ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ní kíni ìjì kíra tọ́lọ̀ fún òní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ní pé mọ́lákò jù rí àyè ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀dá wọ́n jẹ́ rọ́ọ̀lù wọ́n ní léèrè ti dára àti àjùmíyẹ nínú ọ̀gá ànábi wa àti mọ́lákò jù rí àyè ìṣẹ̀dá rárá mọ́lákò jù rí ìjẹ̀lẹ̀ ọ̀lọ́lá وهو أن المراد بروح القدس جبريل عليه الصلاة والسلام يكون قرينا له يؤدبه يوم الجاحظ الكبير kan ó sì máa fún lọ́wọ́ pa rẹ̀. lọ́yọ̀ la sínú mo lè tó di ẹ̀dá ìwé ló ti máa dún ní àwíjàre ọ̀rọ̀ yóò máa dún lọ́rọ̀ alẹ́ àyà ìdè lórí àwọn ọ̀tá rẹ̀ wàhálà lẹ́bí ọ̀jà náà ó kó lẹ́bí ọ̀jà ìdèjì ìfọ̀bàrí gómìnà kẹfìrì rahimahullahu ta'ala. ìdá sọ̀rọ̀ nínú àwọn sálọ́pù àkọ́kọ́ tó ti tẹ̀ sí ìjáde yìí fún àwọn ènìyàn yìí lọ́dọ̀ yìí lórí tìrí sẹ́ńtúrì ni wọ́n bí wọn tìrí sẹ́ńtúrì yìí yọ ni wọ́n bí wọn tó wọ́n wà nù alukoro ní kópa gbọ́dà ní táwọn sọ náà lè bẹ́ẹ̀ náà ní ìmọ̀lẹ́kẹ́ bíi táwọn náà sọ gbọ́dà ìmọ̀lẹ́kẹ́ bíi ìmọ̀lẹ́kẹ́ bíi Sampai Syekh Islam Ibn Taimiyah dai di Ibn Taimiyah. Ibn Qayyim dai di ìrìnàjò gbọ́dọ̀ jì seven century ká máa fi gbé three century ten gbọ́dọ̀ jì lọ six seven ten pé kò jọra wọn ìdílé tẹkẹtẹkẹ ha tọ bí olùmọ̀wá àgbàdo tẹ̀síìrì ó ti jẹ́rìí ìfìfọ̀dà àti àfáwà àti ọ̀rẹ́ tẹ̀síìrì ànàlùmọ́ àdàbẹ̀rọ̀ ẹ̀kọ́lọ́ ìlú àyè ìfọ̀dà àbí olóògùn tó lọ fún ànábì ìsàlọ́wọ́ ọlọ́wọ́n ní ọ̀gá kó lábà á já àwọn ọ̀gbọ́nọ̀ ìmọ̀ aláǹdáwá àwọn olùkóhùn ẹ̀yìnbá tó. bàbá mi ní kan káàdì láti lọ wọn bá yẹ bá àbàkóyáná jẹ́ni gbogbo ìgbà amúdà ti mẹ́mẹ́ yẹn amúdà ti tẹ̀ fàmíyà yẹn ti ta amúdà tó jẹ́ fi ìbéèrè lọ́jọ́ ti àtàkùn ìpinnu níjà sọ́dà abẹ́ tó yẹ kó dé wípé ní gbogbo ìgbà tí àwọn òṣìṣẹ́ bá ti wá báyìí. kó lànà àdánù ṣàbùrù irinṣẹ́ wájú tòbí ìlú kẹfọ́ wọlá bójà fíhá min ṣàkóso gbọ̀jọ̀wá rẹ̀ wọ̀ṣẹ́ tó húná. قوله تعالى جاء àmì pààrọ̀ tó dàbí pàkẹ́ máa pààrọ̀ ǹjẹ́ ọwọ́ àdàkọ́jọ́ pé ní gbogbo ìgbà tí pé gbogbo ìgbà táwé ẹ̀ ti para ni ìṣe gbogbo ìgbà tẹ́lẹ̀ báyìí láti wá sí ìjọba rẹ̀ bí aráàfin ṣe jẹ́ aráàfin ṣe túmọ̀ sí gbogbo ìgbà àìpara rẹ̀ ìwé para rẹ̀ nínú ọ̀rọ̀ pé wọ́n lè dìbò àgbọ̀dọ̀ bàrà tí ẹ̀ ní bàrà ní òṣùlì kò lánàá tọ́ba ti wálé ẹ̀ka náà ti wájú kó náà mo tún ní wálé ẹ̀ka nínú ọ̀rọ̀ ọ̀tá fẹ́ méjì lọ. ọ̀njẹ́ ọ̀njẹ́ mọ́jẹ́ o tí jàwá kò sáfì má tún fẹ́ wá àní tó mú kó lánàá wá. àtọ́ ayẹkọ́ jẹ́ pé ní gbogbo ìgbà tí bá ti fún ọ lówó ní gbogbo ìgbà lọ náwó jọ ajẹ kọsọ wa dá kọjá tó gbogbo gbàdé bá ní kí wọn tó lọ náà síra ni àmọ́ kó tó wà tó kàrá lè mi náà wọn kura dé àfi tí yẹn bá ń bá màmá tí wọn kéré ní àká ẹ sọ mọ ní tètè kẹtù sọ lóye kò lánàá kò síbi tẹsí nínú àyà lọ́dọ̀ ọba rẹ kò lánàá wọlé kí ẹ bí báwo ni wọn sàhálà ọ̀tọ̀ pé kó lámà sàhálà kò lámà làkọjá gbòlóòrò àtìdáríná àwọn gbòlóòdà wáyọ̀ ha ní ẹ̀rọ kò làdá ìdíkọ́ lọ́nà pé kò lámà làkọjá gbòlóòrò kò lámà àtìdáríná gbòlóòdà. gbólóhùn ìpààrọ̀ ọ̀rọ̀ ni kọjá ti májẹ̀ kó bá ìpààrọ̀ tàbí nìyẹn yóò ká sọ̀rọ̀ ẹ̀yìn tòkùnlámà àwọn èèyàn máa ń ṣe àti ẹ lóde lábáwá kùnlámà àfẹ́ka ní kùnlámà àfẹ́ka rárá kùnlámà àfẹ́ka àfẹ́ka ní kùnlámà àfẹ́ka gbogbo báyìí tó bá ti wá bá mi ni màá ti mọ̀ gbogbo báyìí tó bá bá mi ó gbà náà mọ̀ àmọ́ kò ní tẹ̀sẹ̀ mú gbogbo ìgbà wá mọ̀ tòbí kùnlámà òṣèré ni àmọ́ hamza tó síwájú rẹ̀ àti fáà àti mọ̀yẹ́ bí a ti máa sọ̀rọ̀ rẹ̀ tẹ́lẹ̀ náà ni. tọ́ ó ní sárùtù onímájẹ̀mú ó sì lè ti májẹ̀mú sárùtù rẹ̀ níbi báyìí oníkọ́lù ó tà áyá lájà àgọ́ àbàkù lámà ájà àgọ́ rọ̀sọ̀rọ̀ ìjọ wa yẹ kó jẹ́ pé gbogbo ìgbà tó ti tẹ́ba ti wá báyìí bìmá làdá wa àwọn òṣòfò ní tí ọ̀pá ẹ̀ nìyí mu o ti dédé fẹ́ mi tẹ̀gbárùtò tẹ̀gbárùtò yẹn ti jẹ́ jàwá gbogbo ṣàwù oníjẹ́ kó lamọ́ tẹ̀lé bá tó. kọ́lùkù tààdà àpapọ̀ lamọ́jà àkùnrin sólù ayé min Allah tó ti tẹ́bà tó wà báyìí lọ́dọ̀ ọ̀rọ̀. bìmá là dá wa bìmá ayé ìṣẹ́rẹ̀yìn ẹ wá pẹ̀lú májẹ̀mọ́ lọ. pẹ̀lú májẹ̀mọ́ tó ti gbé dáadáa wa àwọn tó ti ọ̀bá ìsìnkú ìbẹ̀rù yìí ayé látòrí ìlú nàbó ìsẹ̀kùbárùtọ̀ ẹ̀wà tẹ̀bọ̀tọ̀bọ̀tọ̀ ayé ìsẹ̀lẹ̀tọ̀ طريق الكبرياء والعلو على ما جاءت به الرسل ẹwà tọ ọ̀nà mọ̀tòmọ̀tò àti ìgbàlejò lórí nípa táwọn òṣìṣẹ́ wa. Dáni kó mú kíní ẹ̀ wá. Ìta ǹjẹ́ òun ló ní? Ẹ sọ pé àwa ta wa sọ pé kọ́pà mẹ́mọ́. Àwa la wa ta, àwa la lọ. Tí ọba ti kọ̀ tí ọba gbọ́, níta máa ń fún wa ń ṣe wọn tó ọ̀nà mọ́tòmọ́tò agbọ́tò wí ó ti fi yé wa pé látọ̀dọ̀ ọlọ́run rẹ ṣùgbọ́n tí olówó wa yẹn àwọn jẹ káàkiri. ayé ìyàwó ẹ̀kọ́ ní ọba níbẹ̀ wọ́n jẹ sórí púpọ̀ òtẹ̀ lásán wọn sọ bẹ́ẹ̀ kọ́ ní ọ̀nì bẹ́ẹ̀ ni wọ́n bá jọ ọ̀rọ̀ olùbá bu ọ̀yà. tọ́ bàfàrí kan kàtàkì tó ń. طريقا أي طائفة gbolo tọwajẹ nọfà níbẹ̀ yẹn tọjẹ fapari kọn alẹ anahu mọmọlò mọkọdamu li tẹgbẹri kò mọmọlò tó ti tiwájú ni lílì ẹtọ tọgbẹ̀yìn ni tẹgbẹri kò ni táwọn òjíṣẹ́ ìbá ti wá nípa yẹn fapari kọn tẹgbẹri kò ìgbé kan náà àwọn òjíṣẹ́ ẹgbẹ́ wọn jọ ọlọ́run ọ̀nà alágbádá àti àlàmúdá náà ṣọlẹ́ bá mọ́lẹ́sà ló ní ọlọ́ bí tó sẹ́yìn wọn kò sọ ẹ̀bù tó ti sẹ́ni látọ̀dọ̀ ẹ̀ dàrú ájà sọ́ọ̀lẹ̀ amọ́lẹ́sà ló ní ọlọ́ bí tá níjẹ́ ọ̀lọ́lọ́ ọ̀nà sáré òṣẹ́ wọn náà tó fi lóhùn wọn tó lóhùn jẹ́ wọn pè wọn ní àwọn apákejì ni wọ́n ti fún wọn wọ́n pa wọn. tí wọ́n bẹ fàáyín tó ọmọ mọ́lẹ́m alẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. zakari ẹ̀ yáfíà ti fún apá wọn pa ni. fàáyín kan tẹ̀síwájú tó fàáyín kan tẹ̀kọ̀tì lò. bí ẹ ṣe ń pa àwọn kan ẹ̀ pa àwọn kan ní ọ̀rẹ́ pa àwọn kan ní ọ̀rẹ́ ẹ̀ pa àwọn kan. ilé ìfihàn wáyé pé agbèdì méjì táwọn ọ̀tá àwọn ànábì ọlọ́wọ́ àti wọn wọ́n pè wọ́n ní ọlọ́pàá ọba tí wọ́n jẹ́ táwọn èdè nígbọ́rọ̀ wọ́n bá ní pé ìwé léde wọ́n sì wá gbọ́n mú ọkọ lórí rẹ̀. ọ̀pẹ́ yìí lọ́lọ́ ti sọ fún wa nípa àwọn síwájú tá a ti kà ìdálé kàbí àti àwọn ẹ̀mí tó nàbí áyá ti dá ìwọ̀ yẹn wọ́n ti lù nàbí ìwọ̀ ìgbẹ́ wọ́n pa àwọn ànábì ọlọ́ọ̀ láìtọ́. tí wọ́n ti pa àwọn ànábì ọlọ́ọ̀ náà nínú sọ́ọ́ lọ́ni wọ́n yẹ́kùn tó lóun ẹlẹ́dín náà yàgò lóun náà náà sàbí lọ́sẹ̀ wọ́n yàgò wọ́n yẹ́kùn tó lóun ẹlẹ́dín náà yàgò lóun náà bìrì tẹ́sí mí náà náà bàbá ìṣèlú wọn bí àdá bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń pa àwọn tí ń pa àwọn yẹn láṣẹ dáadáa wọ́n ń pa àwọn yẹn láṣẹ wọ́n dúró tó ti tọ́ lórí lérelére wọ́n tó pa àwọn náà nínú àwọn ní ìyá àwọn wọ̀nyí jẹ́ ọmọ wọn lélẹ́yìn tọ́lá wọn bá ilé kọ́lá sọ fún wa nípa bí wọ́n ti ń ṣe táwọn anábì ọlọ́ alẹ́kùn sọlá tó ti dá. apá kan àwọn olùmọ̀ wọ́n sọ pé wọ́n ti àfihàn wọ́n kà máa sọ̀rọ̀ níbí báyìí wọ́n yẹ anáhà ọ̀la ìlẹ̀ rúùtù wọn làwọn yòówù nìyẹn ìsàmọ́rù ọkọ̀tìlẹ̀ omi nù bíyà pípa àwọn anábì ọlọ́run àwọn tẹ̀síwájú hàtà àmì ọ̀hún Muhammad sallallahu alaihi wasallam tó fi dórí ìgbẹ̀yìn náà anábì sallallahu mọ́ bẹ́ẹ̀ pa. bàyìí náà kọ́tà ló rọ̀ sóòlà sallallahu alaihi wasallam ti sọ̀rọ̀ wọ́n gbé ìwọ́ pàtẹ́lì. alẹ́ ti wá lọ́ọ́ rẹ́ kúlẹ̀ wọ́n ti ẹ̀kọ́ ìbàdàn. ايوه يوفق على ملائكه من قلبه فإنه صلى الله ما زال يتأثر منه حتى إنه صلى الله عليه وسلم في مرض موته قال أنا بيجي وين wọ́n á máa ń lapa ní ká sọ pé yẹn tètè gbé àkàtẹ́ àwọn àtọ́fẹ́ ńlá yẹn níbi máa ń fi lẹ̀lẹ́ kọ́ tó fi dẹ́gbẹ́ àárẹ̀ kó ànábi sọ̀rọ̀ wá àdìsí lọ. àwọn ìjọba ìgbẹ́ máa ń gbá agbálá tó kọ́ ìbàdàn. tó àwé wí. ní tí mo jẹ ní ẹ̀kọ́ ìbàdàn jọ ti yẹn kó yẹ gbogbo máa ń dàmí láàmú máa ń tẹ́rí wá máa ń dàmí láàmú. Nabi Sallallahu Alaihi Wasallam pé wàhálà àwọn ìtọ́ àrùn àbò àrùn ni a àsìkò yìí gàdí ọjọ́ gàbáyé tó tún mọ̀ wáyé lọ́fẹ̀ẹ́ dájú wípé oró nǹkan ẹ̀ bẹ́ẹ̀ báyìí. قال الزهري إن النبي صلى الله عليه وسلم مات شهيدا قال النبي كل يتوقف جليل لأن اليهود تسببوا في قتله تربى اليهود تسبب في قوله وهذا ليس ببعيد ونليه أن يكون هذا من أسرار التعبير بالمضايق في القتل بيتنا عن tọ́lọ́wọ́n ọba ìdíkẹ́ láti lo fíìlì mọ̀gọ́rin ìṣẹ́ta ìlọ́wọ́ tá a ti tún padà ọlọ́run lò ní pẹ́ẹ́pẹ́ tọ́sí náà ṣe ọlọ́run lò níbẹ̀ torí pé wọn ọ̀dáwọ́ dó lórí tí wọn tó fi dórí ìdáwọn àtẹ́bí tó tún wá lẹ́yìn náà wọn fi wọn tó gbìyànjú àti pa. wọ́n yìí káàna ọ̀dìyẹ́lì gàlẹ́ ni àna tẹ̀kìrì bá tàmá rọ́ hàtà bàmánà rọ̀ sọ̀tọ̀ sọ̀lọ̀ gẹ́gẹ́ bó ṣe kó náà tó wá pé pípé ìrọ́ náà tó wá tó fi dórí àtẹ́bí náà فلماذا لم يكن فريقا تكذبون wọ́n ní kí ló dé sẹ́pẹ́nu ayé àyè tọ́lọ̀ wọ́n sọ pé bàkàrí kan tẹ̀sígbébó oní bàkàrí kan tẹ̀sígbébó ó mú kí ìlú kí ló mú amẹ́ kí ìlú máa wé bàkàrí kan tẹ̀sígbébó wọ́n á mú yẹn wá ní rẹ̀ ọ̀jọ̀ wa bàá la àníhàdá àníhàlì kọ́sìlẹ̀ àṣẹ tẹ̀mí ní tẹ̀sí pípa àyàn lágbára ju fún pé yẹn lọ́wọ́. فعبر عنه بالمضارع توكل له مضارع وفي بعض المستمر إلى آخر الرسل توكل دوري أو كان كل فقام وجسد فإن قيل ثم كيف يصح قول الزهري إن النبي صلى الله عليه وسلم مات شديدا بول رأى الزهري يقول يصل يسأل الله كفانا كل سكوك جد لأن اليهود كانوا سببا في فتره ثم يهودي وجد سببا في قوله وقد قال الله تعالى ولن تستطيع والله يعلمك من الناس ولو ما لا يحصل دعوه والجواب تسدر إليه في المراد بذلك بقوله تعالى والله يعلمك من الناس ولو ما لا يحصل دعوه لحالة تبليغ نبات الجسد أي تلوم صلى الله عليه ما أنزل إليك من ربك ما جفه بلغ wà á ń tàbí hali tẹ̀wọ̀lẹ́ríkà máa sọ̀rọ̀ máa jíjẹ láti kó tó ti tẹ̀ ọlọ́run sọ. wọ̀lẹ̀ hádà lámì àtẹ̀lẹ̀ àlejò àhàdùn àbàdà ẹni kún òfin káyọ̀ àlàlá nàbí olùdarí píríọ̀dù méjì tẹ̀. ara ṣé fà sọ fún pa nàbí sallallahu alaihi wasallam. gbólóhùn ọlọ́wọ́n bá tọ́lọ́ wá sọ láyà بل لعنهم الله بكفرهم فقليلا قليلا ما يؤمنون قالوا وقالوا وتقي قلوبنا ظلم أي بني إسرائيل أو إسرائيل أو إسرائيل وتقي قلوبنا ظلم wọ́n ní ọ̀gá wa wọ́n ti dé pa gíláàbù oníkọ́fà gíláàbù. ọba ha wọn wa ilé jẹ mọ̀tẹ́bìrì ní àrùn máa jẹ́ àbí ìrọ̀sùn sọ̀rọ̀ wọn wá ròyìn nípa dídá títa tako tọ́lọ́ ọba ìdíkẹ́ láti náà níbi pé tí ọba ní kọ́kọ́ àwọn ti ológun náà tọ́ ọjọ́ jámù àbí jámù والأغلب هو الذي عليه بلا يجي أمر الجلولية يمنع من وصوله من وصول الحق إليه أمر ما نريد أن يقول وجوده gbogbo ní muhammadu sọ lókè kọ́mà lọ́wọ́ òdenu ọ̀kà yaani mọ̀kànláwọ̀ ọkà wọn ti ti pa ládàtẹ̀wé ilé àdáwọ̀ tó lóṣù gbogbo ìgbìgbà wọn ànábì ọlọ́run àtàwọn òdìdí òdìdí. وهذه حجة باطلة الذي لي ولهذا قال تعالى torí ẹ lọ́nà sọ pé balẹ̀ ayáwó wọn lọ òbí kúkúrú ní ọlọ́run tẹ̀lé ní wọn ọlọ́run pé wọn jìnnà sí kẹ́ wúlé fún wọn pẹ̀lú ẹ̀ka wọ́wọ́. balẹ̀ tó wà níbẹ̀ yẹn lè fi sọ̀rọ̀ bí ẹ̀dùnkọ́ọ̀lì ayé ànàlọ́ àtàlẹ́ àbùtọ́ láti jẹta wọ́n máa ń lò láti fi pa ìrírí láti fi pa ìrírí jẹ pé gbọ́dọ̀ pa ìrírí ọlá ló pé à nǹkan ti wọn kí ti kọ́kẹ́ wọn ti fa ọ ọlọ́run ti sẹ́bìlì wọn pẹ̀lú àgbàkọ́ wọn. wọ́n bá yẹn náà náwó yà á yà mọ́ ọlọ́run ló gbé wọn jìnnà síbẹ̀ ayé ọ̀rọ̀ dà ọ́ wà wà á yà fún kàrọ̀ àmẹ́ni ọlọ́run lé wọn jìnnà ó sì gbé wọn jìnnà kó níbi ìké wọn lọ. bí kúkúrú yìí pẹ̀lú àgbàkọ́ wọn ayé bí sábà bí kúkúrú yìí ayé tó dáró àti kúkúrú àlẹ́ ìgbàgbọ́ kófúrú sì ni ọjọ́ máa ń dárò mọ̀bá ọkọ̀ yìí là fà ilé kófúrú yìí wọ́n ti àfihàn rẹ̀ lọ́ba wọn tó dé wọlé ní yóò ti kárò mọ̀kúrò rẹ̀ hó wọn ọ̀dà kọ̀ mọ̀kúrò rẹ̀ lé ẹ̀fọ́ mọ̀ ìkókòrò nítorí kí kókòrò yẹn ò lè kálé kápò lè kó lè máa yẹ jìbò yìí máa ń gbé pẹ̀lú gbogbo tọ́jú ẹ̀fọ́ nígbàgbọ́ sí mọ̀ nígbàgbọ́ sí pátá gbogbo tẹ́ بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون ukiri nígbà tí wọn fi ní tó fi nígbà máa yẹ mọtàríyà náà nínú kọjá mọtàríyà tàbí kọjá làkìjà gbèsè òkèèrè àlùkèjà torí pé wọ́n á kan ọ̀rọ̀ níwọ̀n ọ̀rọ̀ kékeré wọ́n á kan nípa ni nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́nà àyà méjèèjì òun náà ní ìsìbáàtò lè sálẹ̀ sí Musa ọlọ́run fẹ́ ilẹ̀ fóun náà nẹ́bí Musa ní sẹ́ ọ̀làkọ́dé àtẹ́yìn àwọn Musa lè kíta nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nínú àyà méjèèjì òun náà ní ìsàkéèlò lè kọ́bárí dìṣíàní wọ̀hẹ́ndà yóò kéré olùmọ̀kọ́ ọ̀pẹ̀wò nìkan lè kíta àyà ọ̀làkọ́dé àtẹ́yìn nàbàlẹ̀ tó ní kìlì tó ní tuma títí tẹ̀ ga kódà bẹ́ẹ̀ ni tá a bá sọ̀rọ̀ wá jẹ́ tata kù gẹ́gẹ́ bọ́lá òun ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé wà lápá àtẹ̀yìn. bákan náà nínú àwọn àǹfààní taari nínú àyà méjèèjì wọ́n dà ní pé dájúdájú lẹ́yìn àtẹ́jú akọ́ta nínú àwọn òṣìṣẹ́ àmọ́ ìṣẹ̀lẹ̀ yìí ọlọ́run ọba ìrẹsì ọlọ́run fi àwọn òṣìṣẹ́ lé àtẹ́jú wa musa alayhi salam o máa wọ sílẹ̀ lẹ́yìn gẹ́gẹ́ bí anẹ́jọ ayé sábàlá ọ̀rọ̀ ẹ̀ tó lásán. nínú àìkọ́tà àríkọ́nà ayé àméjèèjì ọlọ́run fi ìsáàlà nẹ́bí wa Ìsá alayhi salam ọlọ́run fi lè fóun náà níṣẹ́ tọ́lá ni wà á tẹ̀yìn náà Ìsá bọ́nà Maryam ìbáyé náà. bákan náà nínú rẹ̀ anna man laysa lahu abun náà wọ́n sáwọ́ ìlà ẹni tí ọba ní bàbá wọ́n ta lọ bá lọ́ba dáadáa ìyá tó bí lọ. ẹtí ọba ti sí bàbá kú wọ́n ta lọ bá ìyá ìyá náà ẹ̀yìn sáà ní sáré ṣẹlá níbi ìbàjẹ́ làkọ́ mi ẹ̀yìn sọ ọmọ wáyà wọ́n ṣàṣìṣe lọ́ba ìyá. وبهذا نعرف أن القول الراجح من أقوال أهل العلم ìkọ̀rọ̀ tó rinlẹ̀ àmọ́ kọ̀rọ̀ tó rinlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ anyagoma malẹ̀ sadago abẹ sẹrẹ an yíya asọba gbogbo dájájú ìyá ẹni tó bá jẹ́ pé kò ní bàbá òun náà ní asọba rẹ̀ òun náà ní àwọn tá a lè sọ pé àwọn náà ní wọ́n wà nípò bàbá fún un. فإن عجبت فحسبتها خلافا لمن قال إنه قبول ليس لها تعصيب nínú òfin ẹ̀sìn ọlọ́run àwọn tó ń ní tàǹfíìmù nínú òfin ẹ̀sìn kò làwọn ìdílé bàbá yẹn tàǹfíìmù ni pé àwọn tí wọ́n kó ń tó kù nínú ogún nígbà ìwé màtòlè ló ní lápẹ̀lẹ̀ fún wa lọ́wọ́. tàbí bẹ́ẹ̀ kọ́ ojú ẹ̀dọ́ láwọn tí olùdókòwò rẹ̀ ara ju ẹ̀dọ́ àbúrò rẹ̀ àwọn asọ́ba rẹ̀ ọ̀nà tó kó ìtọ́ba kò ní ogun tàbí kó kó gbogbo tọ́wà kó gbogbo tọ́wà lẹ́yìn nígbà tí ọba tẹ̀lé òkú yẹn wà lọ. tọ́ wọ́n ní sọ wá lọ jẹ́ pọ́ bẹ́ẹ̀ ni tí ọba ní bàbá bóòlù yìí ṣe wá ní bàbá ọyà bóòlù yìí ṣe ní ní bàbá látòrí ti ànábì wa ayíṣà àdé sọlá tani òtún ní bàbá wọn sọ pé dàjọ ẹni tí ọba ní bàbá yìí wọn lọ máa lè ọmọ àlè ní ọmọ tó ṣe é gbé ọ̀tọ̀ lẹ́ni tó bí ọ̀tọ̀ lẹ́ni tí wọ́n gbé fún. náà ẹ wí dáadáa wọn lẹni tí ò lẹni gbọ ọmọ àti wọn kánà ìtọ́jú àkọ́kọ́ ọmọ àdìyàn ọmọ tí mo so yìí di ìyá rẹ̀ fún bàbá rẹ̀ kí bàbá yìí ló fún ọ rẹ̀ atọ bàbá yìí ló gbọ́dọ̀ lọ lórí ẹ̀wọ̀n ní orúkọ bàbá ń kú ẹ̀rọ ẹ̀dá bàbá wọn lọ. àgbáná ẹ àwọn ọmọ àti ọkọ bá yá yá lóyún àbátan fẹẹ fẹ o ẹkọ lóyún á. Ah, ah, ah. làbọ̀dì kúlìtì kọ́ wúlà dàrú bí wọn ọ̀rọ̀ ńlá lọ sọ yìí pẹ̀lú orúkọ tìrìkọ́tà àwọn òbí ńlá ti ní ẹ̀ṣẹ̀ ìkọ́jú sẹ́dùkú àwọn èèyàn máa sọ ni sẹ́dùkú àwọn èèyàn máa sọ ni torí kan náà àfa àkànní wọn tọ́ lu ìgbé àwọn ti rọ ọmọ kan pẹ̀lú abẹ́ máa fi abẹ́ fẹ́ ọ tó àwọn bàbá rẹ̀ ká yọjú fún ha ìdí bá àwọn ti kọ́kọ́ máa kó àwọn ẹ̀ lójú mi jojú ẹni tí wọ́n máa bọ́ kó irú mi ṣé fúláwà lẹ́fẹ́ wò ní àdúgbò abẹ́ ẹ̀kí kan bẹ̀ báyìí àwọn ti jọ máa kó ní pẹ̀lú rúbà àti ṣòkòtò yìí àwọn òbí láì ní àṣà ìmọ̀ mo rò pẹ́ni tó ṣe fẹ́ ni ọ̀ ní ìmọ̀ bí agbárí òyìnbó ni ọ̀. àwọn olè ṣe bẹ́yẹn àti tí wọ́n bá ta kókó ìdìbò lẹ́nu wa. àwọn bàbá yìí ò ní gbàlẹ́ rọ̀ àbí tá a bá rí òkú mẹ́yìn. tọ́ ẹ má jà bá wọn dáwọ́ ọjà gbogbo ẹni kó jẹ́ wá rọ́ ọ̀yọ́ lẹ́ni bí tọ́lé èyí tó ti kí bí ẹ bá fẹ́ fi ọmọ lọ́nà kọ̀ọ̀kan kan tọ́ba yìí tẹ̀ gómìnà tọ́ pé àbá àlùbá ẹ dà sí wọn láàbò ní ìfẹ́yàwó. àbẹ́wò fún ọmọ bíbẹ̀ fún wa jàǹkà èyí. àgàgà tọ́ba ní ọjọ́ pé ọmọ tọ́lọ̀ fún wa mẹ́fà àbáyọ̀ ọmọ yẹn jí kéwù ní gbogbo àǹkù ó jí kéwù. èyí náà sáfẹ́ tọ́lẹ̀ abáyé kódà ibi tẹlómi tó ru àwọn àfa tó rò wọn sí ẹbí ẹbí tí ọ̀dà tó láwùjọ pé ah kí wọ́n àfa lọ ẹ̀kọ́ fi ọmọ tó rí bá. tó náà lọ ẹ̀kọ́ fẹ́ẹ́ lọ́wọ́ kan fún wọn kò lójú gbogbo wọn àti wọn fẹ́ẹ́ lọ́wọ́ ìrìn àwọn. yanni onímọ̀ fẹ́ wá rẹ̀ onímọ̀ táì wá rẹ̀ gbogbo ọkùnrin kàlá ó ti wà nínú àbò ó ti wà nínú ọkùnrin ẹ̀dọ́ lọ́wọ́ ọ̀pá ẹ̀tọ́ sì ti mọ àwòrán rẹ ọmọ kó lulú ẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ à ṣé wọn tó àwọn ọmọdé tó yòó lò ṣé ọlá ẹ̀kọ́ ọmọdé ní ìgbè wọn gbogbo tó èyí dáadáa ló èyí ọ̀dà gbá àwọn obìnrin wọn yà lálà àwọn ọ̀daràn tí ọba yìí ọjọ́ ìwọ́n lọ́ba àbẹ́ ìfura bẹ́ẹ̀ ìdí tó sòkè gbogbo ni ọmọ tẹ̀lé kàtẹ́ máa ń gbé ọmọ yìí fọ́ mọ́ gbogbo yìí èdè tí ẹ dúró náà yìí tẹ̀lé káàkiri ètò ti bá mu jẹ́ tó ti dó gbogbo ohun yìí tí tó tó sáàtì sùhánù náà ó sọ ọmọ tẹ̀lé tó jẹ́ gbogbo kàdó kára bí sẹ́yìn sùhánù lẹ́gbọ̀n kan àbá wa tó fún wọn wọn ní táàbọ̀ rẹ̀ yọ máa tẹ̀lé káàkiri tí ó ní pọ̀pá ló tún máa tẹ̀lé káàkiri tí wọn náà. tẹ olùmọ bá pẹlú ẹni ẹ kó wọn fẹ kò ní dá lórí kó nígbà tẹni ẹ bá ba yé ẹjẹ lọtẹtẹ wa tẹkìnì lọtẹ wa mọ bọ àfàtọ láti ẹkùn làwọn àná máa wà ní. subhana wa lọ́wọ́n dákun sànú pé kàdé ń bọ̀ fún wa o lọ́wọ́n dákun sọ̀rọ̀ fún wa o òwe mọ̀ láwùjọ òṣèré ọmọ tó bá ti yàpá ni wọ́n fẹ́ pàpà bá yàpá ni wọ́n mọ̀ tẹ́kì rọ̀ ẹ̀dá pé wá bá a tún lọ́ọ̀ lára rẹ̀ àbúrò yẹn sọ bẹ́ẹ̀ fún yín mo ní ẹ bá wa sí lọ́wọ́ lára ẹni àbá ẹ̀yin náà lẹ́lẹ́ àbá gbàdé yìí máa ń sàmúlò ilé láti bá rẹ tó lè ká àtọ́jà bí ẹ̀yìn ọmọ tó jẹ́ sí nípa ìtura ká àwọn tẹ́lẹ̀ máa ń fún nìyẹn àwọn oníjàlá bíi ìlọ́gbọ́n àbẹ́ ẹ̀kọ́ ni àwọn tí wọ́n ń ṣe adáhùn dé tí wọ́n lórúkọ àbá wọ́n fi ń sadáhùn dé àwọn lẹ́lẹ́ fún. torí àwọn náà kọ àwọn làwọn ní tí wọ́n fi pàdé fún wọ́n sọ pé yájú kó lọ́ba jíjó kó ń sàbí ọ. sẹ́gbẹ́ ọmọ yẹn ọmọ bẹ wò ó lára wọn ọmọ tó gbádùn sọ́wọ́ ọdún sọ́wọ́ tà làwọn abẹ́ àbí ẹ̀yìn ọ̀dọ́ àbí ìṣe máa padà bíi tìrẹ fẹ́ ọ̀dọ́ ọ̀fẹ́ ọmọdé ọ̀padà bíi ọ̀dọ́ sún náà ọ̀fẹ́ ọmọdé ọ̀padà bíi ọmọ tó gún régé sọ́wọ́ náà ti sí ọwọ́ ọ̀tá kò là fẹ́ tòkẹ́ máa lérò báwọn afá yẹn gbogbo àjẹkù òní wọ́n fẹ́ sára torí ẹ̀ ọmọ tó ti ń pín wọn ò so yìí kí ilẹ̀ gba òfin ẹ̀sìn ọlọ́run ọba ìrìnkà láti tọ́lẹ̀ òfin ẹ̀sìn ọlọ́run ni wọ́n ti so yìí tàbí kí wọ́n so yìí wọ́n ti tẹ̀ra wọn láti wọ́n fi fúnra wọn lóyún ọmọ yẹn kọ́lá lójú náà ẹ̀kọ́ bá ọmọ wọn débi wípé kíló bàbá yẹn bá fún ọmọ yẹn níjọba ìkànnì yẹn tẹ́lẹ̀ kejì tó ń lọmọ sílẹ̀ àdùbà pẹ̀lú yẹn tí yàtì bàbá rẹ̀ pé àwọn tẹ̀lé yẹn ìwọ ló lóyún ìkọ ìwọ ni èmi kọ ìwọ ni èmi kọ wọn wá sí kékeré náà lórí ọmọ yẹn ló kọ ọmọ yẹn ló kọ yàrá wọn tó jẹ́ pé lẹ́yìn anábì ní ìta àlejò lẹ àti orúkọ ìyá kan pé ọmọ náà á oníkọlù kọkọ nù gẹ́gẹ́ bá Yorùbá ti máa kọ wọn ní obìnrin sátidé jẹ ikú mú olú ikú ló tẹ̀lé o àgbà tí kò pa akọ ní níbẹ̀ nínú ilé wọn lọ torí pé ó mú olú ló fi kàn ní kékeré mi lọ kí n wá tí ìbá tó mú olú ikú mú olúlu lé wa lọ ojú ti di ọmọ ọ̀tá akọni akọgun lé wa akọrí èèyàn nínú lé wa kò sí mọ́ ojú kó mú ojú ọ̀tá dáàbí báyìí ẹni tó yorùbá tó gbọdọ̀ bẹ́ẹ̀ yóò bí ní orí tẹbi tó hàn nígbà tí ọba tọkùnrin ni wọ́n ti kí ni wọ́n ta tó lẹ́yìn ìtànẹ́dọ̀ ayé sáré ìṣẹ̀dá àbúrúkọ ya rẹ̀ fi dà bẹ́ẹ̀ tó sì ń kankan lábẹ́ rẹ̀ jù bẹ́ẹ̀ lọ tó ìyá rẹ̀ náà ló ń gbọ́dọ̀ afẹ́kẹ́ tó kò ní bàbá àmọ́ yòókù epo ẹni tí ò ní bàbá ni wọ́n kó wọn sí nítorí sábàbí tí wọ́n bá wà sí ayé sanébà yìí tàbí ìṣẹ̀lẹ̀ iṣẹ́ rẹ̀ nílẹ̀ ọlọ́run ọ̀fẹ́ lè gbéra sí kíni ọlọ́run àti ọlọ́run ti fún náà ní kíra ó sì fún ní àwọn àmì ìṣẹ̀yà ọlọ́run tó kún lọ́wọ́ pẹ̀lú mẹ́lẹ́kùn ìrírí àlejò pẹ̀lú bákan náà nù ní tàbí kọ́nà ayà òun náà ní sísàlàyé ìmọ̀dì ìtakú agbó àgbà tó ń tẹ̀lé táwọn ọmọ ìṣẹ̀lẹ̀ yìí wọ́n rò lòlò tún ọgbà wọ́n ti ń takú irọ́ wọn làwọn ìbò lè lò àti bí wọ́n ti ní mọ́tòmọ́tò lára tí mọ́tòmọ́tò yẹn wá gbé wọn lọ síbi tí wọ́n ń fi àwọn ànábì ọlọ́run yẹn lọ kódà wọ́n ń kárí lára wọn níbi pé wọ́n tún múra sí wọn pa àwọn ànábì ọlọ́run tó àbí ọlọ́run bá ọlọ́run dàpọ̀ sáà tá a gbọ́ kọ́ náà dé wúlò fún wa a gbàgbé ìbéèrè wa wa sallallahu wa sallam wa baraka ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam wa tasbihi àti sọ síwájú ike títí àyà àmì mẹ́ta lọ́lọ́run fún anájú àwọn ọmọ sáré lọ́wọ́ tó ti lọ́la àtàwọn ọ̀dọ́ ìsáré. Àhá àmì mẹ́ta. àmì mẹ́ta abẹ́mẹ́ni tó mọ̀ ní. láàárọ̀ wọlé wọlé tí ń bẹnu ayé àti ayé kàgbà gbàgbà náà tó wù yìí ayé náà látó rí yìí. Ṣé ká wá fún àwọn òbí náà tó bá yá fún bí wọ́n bá wà dáhùn rẹ̀? Ọ̀dọ̀ ẹ̀ tó bá fẹ́ dáhùn ẹni tó bá fẹ́ dáhùn. lábẹ́ ìgbà tí àwọn ẹjọ́ dáhùn a ní ìdílé ìta ló níbi rẹ̀ bíọ́ lágbà tí a bá fi ìgbà léèrè ọ̀yá rẹ̀ ẹjọ́ dáhùn. náà wọ nìkan ni ọ̀yá wọlé. kò sí kí ni rìn káwò wọn ti sọ fún ọ̀pá níbi ìdè máa rìn. tẹ́gbọ́n wọn lánàá bí ìdílé ẹ̀yẹ àbí ẹ̀kọ́ ni wọn lánàá bí ìgbẹ́tẹ̀pọ̀ ìgbẹ́bí ẹ̀yẹ ìgbẹ́bí máa ń tẹ̀mọ̀pẹ́yìn náà ti máa ń rìn lẹ́tẹ̀pọ̀ kan ìmọ̀lẹ̀ mọ́ ní gbé bí ẹyẹ rẹ̀ fún àpapọ̀ èmi ò rẹ́rìí o ṣe bàbá rẹ̀ tó lálàáfíà tó gbádùn tó fẹsẹ̀ múlẹ̀ ìyá rẹ̀ ṣùgbọ́n tá a mọ̀ nípa níbi yìí ọ ní máa ń kọ́ yìí ní máa ń kọ́ gbogbo ara rẹ̀ alẹ́bí ìṣura yìí yóò yí yóò yí ara rẹ̀ títí báyìí ń ta ara rẹ̀ àmọ́ pé bí ẹsẹ̀ papọ̀ tàbí pé ní wọn là ń báyìí tí wọn á yin wọn ra wọn tí wọn á ara gbogbo ẹsẹ̀ náà جميل الله تعالى عليه السلام عند نفسه نعم أو ينقص نفسك هذا نعم òtí súrà kan ti yò òtí súrà kan ti yò torí mo tẹ́lẹ̀ láti tó súrà kan nígbà tí wọ́n ti ti sọ láti ìbẹ̀ bá ti bẹ́ẹ̀ bá ti sọ láti súrà báyìí ní ká máa lò àwọn èyí tó ní òun ni wọn sọ̀rọ̀ tó wílé ìwà pé wọn kà sọ̀rọ̀ tó sàjídà lákòókò bí wọn kà sọ̀rọ̀ tó sàjídà rẹ tó bí wọn máa sọ̀rọ̀ wípé rẹ wípé sọ̀rọ̀ tó làálà lára kọkọ káàkiri náà lẹlẹsẹ ìkìláàsù ní ilẹ̀ ẹ̀ka wọn máa sọ̀rọ̀ ẹ̀yìn rẹ tó sọ̀rọ̀ tó lẹ àìlà sọ̀rọ̀ tó lọkọsíyà àbí sọ̀rọ̀ tó lọdà kókó sọ̀rọ̀ tó jùmọ bẹ́ẹ̀ náà nípa ló máa ná ó àwọn pé sọlá tó sọmọ yìí ànábì ti sẹjà láti fi súrà báyìí o ti sẹjà láti kalẹ̀ tó ti fi àtàyẹrẹ ẹ̀ta rẹ̀ kalẹ̀ tó ìfowópamọ́ lọ́gbọ̀dọ̀ kí rárá nítorí ìtọ́gbọ̀dọ̀ kí dákúrì rárá òdi wọn lẹ́sẹ̀ wọn sọ pé ìgbà wo ni kẹrọ àrẹ máa ń gùn ìgbà wo ni máa ń kúrú àwọn pé súrà báyìí pé àfijọ́ tó bá fẹ́ fún wọn ni tó ké láti kàn tó jẹ́ pé kékeré jẹ́ ọmọ tó ń kiri gbogbo gbà yẹn lọ́sọ̀ọ́ àmì mẹ́ta àmì mẹ́ta náà ń tẹ́tí mọ́ ni sáàmì mẹ́ta náà ni ọ̀ya ah, àmì mẹ́ta náà la fẹ́ béèrè wọ́n ní inṣàlá ọ̀bọ̀yá tó ọ̀rùn bọ̀ wọ́n lọ́pàá kúbi ní. Ah. ẹ má sọ ọ̀pá lọ̀pá ẹ̀yọ̀kan náà yẹn. àdẹ́bí mú ẹgbẹ́ àgbẹ̀ àdẹ́bí mú lọ ẹni tí ra tọ́lọ̀ fún un kò sí bẹ́ẹ̀. ọ̀dà ọ̀dẹ́jì. ẹlẹ́ẹ̀kẹ́ ta tọ́lá ò ti sọ omi yẹn kí ẹ. tọ́dẹ̀ tọ́dẹ̀ ta. èyí tó fi láì ó dàbí ọlọ́run tó àìsè. bí o bá yẹ ẹ sọ ní tọ́lọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ díẹ̀. wọ́n láìsàn díẹ̀ yìí ọ̀dà mọ̀gbà ọdún mẹ́rin. ẹ̀mí lè dájú. mo jí náà. ọdún mẹ́ta mẹ́rin yẹn. ọdún mẹ́ta. ẹja ọdẹ fà ọdẹ fà àtìmọ̀gbà ogun mẹ́ta ó ti àpáyé oníṣòwò yìí parí ẹ̀yìn ẹ ọjà parí ẹ̀yìn parí ẹ̀yìn. Uh-uh wọ́n ti ọ̀rọ̀ àsọ́nà làsán jẹ́ kò nídìí kankan kò lálàyé kankan nù wọ́n làkọ́dẹ́ àkàtúndà àdàfẹ́rọ́ náà bíi sìnì wọ́n náà kọ́sẹ̀ yìí ó ti dán àjọsọ ni kò ti parí bá wọn. ṣé káka wọn lè fẹ́ káka wọn báyìí nígbà tẹ̀ èké gbà tí a yà ti tọ́ wa sórọ̀ wò ni wọ́n ní àárọ̀ tó ti gbọ́ wala akɔdé akɔnuna ala firawuna disini ìyẹn lɔlɔ kɔkɔ fi bá wọn dà àmì lɔlɔ fún musa ìtɔ lɛ gbàgbá nàbì ni mí ìyẹn ɔyà lɔlɔ fi bá wọn dà yẹn kɔ dada kò tóbi wọn náà kɔfɛ mí lè sàmà wọn ɔlọ́nkú ní àwọn nǹkan yìí tó wọn kọ́mọ́sù dada wọn ó di mélòó bá wọn òní méjì síwájú tẹ́lẹ̀ sì ni ọlọ́run ti fún ní ọ̀pá tẹ́lẹ̀ ó di mẹ́ta àbí ọlọ́run tó fún láǹfààní pé tọ́ba tọwọ́ bọ abíyá kí ìmọ̀lẹ́ òde kí èdè tètè òní mélòó òní mẹ́rin ọ̀yà ní ọ̀sọ́lá tó làárọ̀ máa ká tó wà á sọ́nà àlẹ́ tó fà á. àyà omi yalé bìtìtìnú ọlọ́run àti wọn aha wọ́n ti jàrọ́ ọ̀dà yìí ọlọ́run náà ọ̀rá ọ̀rá kòkòrò náà ọ̀nà sí wọn láwọn pè mí díẹ̀ yìí yẹn tòbákan náà ọ̀nà tata sí wọn gbogbo nǹkan wọn ni tata kò sí wọ́n tọ̀ fàdíà ọlọ́run tó ń rẹ́ kíni sí wọn àwọn ọ̀pọ̀lọ́ lọ́nà tó ti gbé àbíyèsí wọ́n dá wọn ẹ̀jẹ̀ ẹ̀sẹ̀ sani. ibi báyìí ọlọ́run sọ̀rọ̀ èmi náà mọ̀ dáhùn náà tọ́ba jẹ́ ká àbá ìparí ẹ̀ láàgàn fún wọn pé wọn àwọn méjèèjì náà gba nítorí bẹ́ẹ̀ la torí gbogbo yín dákẹ́ ni kò dẹ́ni tó gbójúgbóyà tẹ́ ẹ má wọn háfàdọ̀ wà gan wọn dákẹ́. ẹ takun ní ìgbà lọ́mú síra lábùkà fi lọ. ìbọn ọmọ tó wà sọlá tó ti tán tí ó sì sọ wọn ká ló pín tọrọ síbẹ̀ síbẹ̀ yìí ẹ̀ mọ̀.